learningphrases.com Boljše informacij v pisanje videov. Bolel Bolel Bolel Mo kí mo kí gbogbo yín o mo kí gbogbo yín o ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ mẹ́ta. Ó tójọ́ mẹ́ta. Ó tójọ́ mẹ́ta. Inú mi dùn láti mọ̀ yín. Inú mi dùn láti mọ̀ yín. Inú mi dùn láti mọ̀ yín. Màá rí ẹ láìpẹ́. Màá rí ẹ láìpẹ́. Màá rí ẹ láìpẹ́. Màá rí ẹ láìpẹ́. Màá rí ẹ láìpẹ́. Màá rí ẹ láìpẹ́. Ó dàbọ̀. Ó dàbọ̀. Ó dàbọ̀. Mo máa rí ọ ní ọ̀la. Mo máa rí ọ ní ọ̀la. Mo máa rí ọ ní ọ̀la. A dúpẹ́. A dúpẹ́. A dúpẹ́. Mo fẹ́ràn rẹ. Mo fẹ́ràn rẹ. Mo fẹ́ràn rẹ. Aláwàdà ni ọ́. Aláwàdà ni ọ́. Aláwàdà ni ọ́. Ẹni yìí ni ọ́. ẹni yì ni ọ́ ẹni yì ni ọ́ ó rẹwà púpọ̀ lóbìnrin ó rẹwà púpọ̀ lóbìnrin ó rẹwà púpọ̀ lóbìnrin. ó rẹwà púpọ̀ lọ́kùnrin. ó rẹwà púpọ̀ lọ́kùnrin. ó rẹwà púpọ̀ lọ́kùnrin. ṣé o nífẹ̀ẹ́ mi? ṣé o nífẹ̀ẹ́ mi? Ṣé o nífẹ̀ẹ́ mi? Mo nífẹ̀ẹ́ rẹ púpọ̀. Mo nífẹ̀ẹ́ rẹ púpọ̀. Mo nífẹ̀ẹ́ rẹ púpọ̀. N kò nífẹ̀ẹ́ rẹ. n kò nífẹ̀ẹ́ rẹ. n kò nífẹ̀ẹ́ rẹ. àárò rẹ sọ mí púpọ̀. àárò rẹ sọ mí púpọ̀. àárò rẹ sọ mí púpọ̀. jẹ́ demo, n demo, mọ́ demo. Kini kí n dè mọ́ ọ jẹ́ kí n orúkọ rẹ? kí orúkọ rẹ? kí orúkọ rẹ? Orúkọ mi ni orúkọ mi ni orúkọ mi ni ta ni ọ́ ta Akẹ́kọ̀ọ́ ni mí. Akẹ́kọ̀ọ́ ni mí. Akẹ́kọ̀ọ́ ni mí. Mò ń ṣiṣẹ́ nílé ìwòsàn. Mò ń ṣiṣẹ́ nílé ìwòsàn. Mò ń ṣiṣẹ́ nílé ìwòsàn. Ìlú wo ni o ti wá? Ìlú wo ni o ti wá? Ìlú wo ni o ti wá? Ọmọ ìlú Jámánì ni mí. Ọmọ ìlú Jámánì ni mí. Ọmọ ìlú Germany, ni mí. Ọmọ ìlú Spain ni mí. Ọmọ ìlú Spain ni mí. Ọmọ ìlú Spain ni mí. Ọmọ ìlú Mexico ni mí. ọmọ ìlú Mexico ni mí. ọmọ ìlú Mexico ni mí. ọmọ ìlú Faransé ni mí. ọmọ ìlú Faransé ni mí. ọmọ ìlú Faransé ni mí. ọmọ ọdún mélòó ni ẹ́? ọmọ ọdún mélòó ni ẹ́? ọmọ ọdún mélòó ni ẹ́? ọmọ ọdún márùndínlógún ni mí. ọmọ ọdún márùndínlógún ni mí. ọmọ ọdún márùndínlógún ni mí. Kí ni aago wí? Kí ni aago wí? Kí ni aago wí? Aago mẹ́rin ọ̀sán ni. Aago mẹ́rin ọ̀sán ni. aago mẹ́rin ọ̀sán ni. lónìí èmi kò ní àyè láti. lónìí èmi kò ní àyè láti. lónìí èmi kò ní àyè láti. Ọ̀la ni ọjọ́ ìbí mi. Ọ̀la ni ọjọ́ ìbí mi. Ọ̀la ni ọjọ́ ìbí mi. Ní ọdún yìí, èmi kò fẹ́ ṣayẹyẹ ọjọ́ ìbí mi. Ní ọdún yìí, èmi kò fẹ́ ṣayẹyẹ ọjọ́ ìbí mi. Ní ọdún yìí, èmi kò fẹ́ ṣayẹyẹ ọjọ́ ìbí mi. Ó ọjọ́ ìbí. Ó ọjọ́ ìbí. ó kú ọjọ́ ìbí. gbádùn ìparí ọ̀sẹ̀. gbádùn ìparí ọ̀sẹ̀. gbádùn ìparí ọ̀sẹ̀. àsọ̀kalẹ̀ ayọ̀. àsọ̀kalẹ̀ ayọ̀ àsọ̀kalẹ̀ ayọ̀ èní ni ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹsàn-án èní ni ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹsàn-án. Èní ni ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹsàn-án. Ọjọ́ wo ni òní jẹ́? Ọjọ́ wo ni òní jẹ́? Ọjọ́ wo ni òní jẹ́? Òní ni ọjọ́ ìṣẹ́gun. Òní ni ọjọ́ ìṣẹ́gun. Òní ni ọjọ́ ìṣẹ́gun. Ọ̀nà mi pọ̀ lónìí. Ọ̀nà mi pọ̀ lónìí. Ọ̀nà mi pọ̀ lónìí. Kí ni o ti ṣe lónìí? Kí ni o ti ṣe lónìí? Kí ni o ti ṣe lónìí? Ọ̀la ni ọjọ́rú. Ọ̀la ni ọjọ́rú. Ọ̀la ni ọjọ́rú. Kí ni o máa ṣe ní ọ̀la? Kí ni o máa ṣe ní ọ̀la? Kí ni o máa ṣe ní ọ̀la? Kí ni o fẹ́ ṣe ní ọ̀la? Kí ni o fẹ́ ṣe ní ọ̀la? Kí ni o fẹ́ ṣe ní ọ̀la? Ní ọ̀la mo fẹ́ pàdé pẹ̀lú bàbá mi. Ní ọ̀la mo fẹ́ pàdé pẹ̀lú bàbá mi. Ní ọ̀la mo fẹ́ pàdé pẹ̀lú bàbá mi. Kí ni o ṣe ní àná? Kí ni o ṣe ní àná? Kí ni o ṣe ní àná? Jọ̀wọ́ ṣé o lè sọ̀rọ̀ díẹ̀díẹ̀? jọ̀wọ́ ṣé o lè sọ̀rọ̀ díẹ̀díẹ̀? jọ̀wọ́ ṣé o lè sọ̀rọ̀ díẹ̀díẹ̀? jọ̀wọ́ ṣé o lè tún ọ̀rọ̀ náà sọ? So? jọ̀wọ́ ṣé o lè tún ọ̀rọ̀ náà sọ? jọ̀wọ́ ṣé o lè tún ọ̀rọ̀ náà sọ? jọ̀wọ́ ṣé o lè tún sọ? jọ̀wọ́ ṣé o lè tún sọ? jọ̀wọ́ ṣé o lè tún sọ? jọ̀wọ́ ṣé o lè kọ ọ́ sílẹ̀? jọ̀wọ́ ṣé o lè kọ ọ́ sílẹ̀? jọ̀wọ́ ṣé o lè kọ sílẹ̀? jọ̀wọ́ ṣé o lè sọ̀rọ̀ náà láàbí dí? jọ̀wọ́ ṣé o lè sọ̀rọ̀ náà láábídí? jọ̀wọ́ ṣé o lè sọ̀rọ̀ náà láábídí? ṣé o lè ṣàlàyé ohun tí ọ̀rọ̀ yìí jẹ́? ṣé o lè ṣàlàyé ohun tí ọ̀rọ̀ yìí jẹ́? ṣé o lè ṣàlàyé ohun tí ọ̀rọ̀ yìí jẹ́? N kò gbọ́. N kò gbọ́. N kò gbọ́. Kí ni ìtumọ̀? kí ni ìtumọ̀ kí ni ìtumọ̀ kò yé mi kò yé mi kò yé mi nǹkan yóò yé mi. nǹkan yìí ò yé mi. nǹkan yìí ò yé mi. báwo ni. báwo ni. báwo ni. dáadáa ni mo wà. dáadáa ni mo wà. dáadáa ni mo wà. inú mi dùn gan-an ni. inú mi dùn gan-an ni. inú mi dùn gan-an ni. ó rẹ̀ mí gan ni. ó rẹ̀ mí gan ni. ó rẹ̀ mí gan ni. inú mi bàjẹ́ gan ni. inú mi bàjẹ́ gan ni. inú mi bàjẹ́ gan ni. Ìdààmú ọkàn bá mi gan ni. Ìdààmú ọkàn bá mi gan ni. Ìdààmú ọkàn bá mi gan ni. Mo ní ọ̀fìnkìn. Mo ní ọ̀fìnkìn. Mo ní ọ̀fìnkìn. Ara mi kò yá. Ara mi kò yá. Ara mi kò yá. mo ní ìdààmú ọkàn púpọ̀. mo ní ìdààmú ọkàn púpọ̀. mo ní ìdààmú ọkàn púpọ̀. má ronú. má ronú. má ronú. òǹgbẹ ń gbẹ mí òǹgbẹ ń gbẹ mí òǹgbẹ ń gbẹ mí. kí ni o máa fẹ́ràn láti mu? kí ni o máa fẹ́ràn láti mu? Kí ni o máa fẹ́ràn láti mu? Mo máa fẹ́ràn láti mu omi. Mo máa fẹ́ràn láti mu omi. Mo máa fẹ́ràn láti mu omi. Ṣé o fẹ́ràn láti mu ọtí òyìnbó? Ṣé o fẹ́ràn láti mu ọtí òyìnbó? Ṣé o fẹ́ràn láti mu ọtí òyìnbó? Jọ̀wọ́ kọfí kan. Jọ̀wọ́ kọfí kan. Jọ̀wọ́ kọfí kan. mo máa nífẹ̀ẹ́ sí kọ́ọ̀pù kọfí kan mo máa nífẹ̀ẹ́ sí kọ́ọ̀pù kọfí kan mo máa nífẹ̀ẹ́ sí kọ́ọ̀pù kọfí kan ṣé o fẹ́ràn láti mu tíì Ṣé o fẹ́ràn láti mu tíì? Ṣé o fẹ́ràn láti mu tíì? Ṣé o máa fẹ́ràn láti mu tíì tàbí omi? Ṣé o máa fẹ́ràn láti mu tíì tàbí omi? Ṣé o máa fẹ́ràn láti mu tíì tàbí omi? Òǹgbẹ kò gbẹ mí. Òǹgbẹ kò gbẹ mí. Òǹgbẹ kò gbẹ mí. Kí ni o máa fẹ́ràn láti jẹ ní ìrọ̀lẹ́ yìí? Kí ni o máa fẹ́ràn láti jẹ ní ìrọ̀lẹ́ yìí? Kí ni o máa fẹ́ràn láti jẹ ní ìrọ̀lẹ́ yìí? Ṣé nǹkan tí o jẹ tó ẹ? Ṣé nǹkan tí o jẹ tó ẹ? ṣé nǹkan tí o jẹ́ tó ẹ? mo ti yó ìwọ ńkọ́? mo ti yó ìwọ ńkọ́? mo ti yó ìwọ ńkọ́? ebi ń pa mí. Ebi ń pa mí. Ebi ń pa mí. Mo fẹ́ jẹun. Mo fẹ́ jẹun. Mo fẹ́ jẹun. Kí ni o máa nífẹ̀ẹ́ láti jẹ? Kí ni o máa nífẹ̀ẹ́ láti jẹ? Kí ni o máa nífẹ̀ẹ́ láti jẹ? Mo máa nífẹ̀ẹ́ láti jẹ sàláàdì. Mo máa nífẹ̀ẹ́ láti jẹ sàláàdì. Mo máa nífẹ̀ẹ́ láti jẹ sàláàdì. mo ti jẹun mo ti jẹun mo ti jẹun mo máa nífẹ̀ẹ́ láti jẹ núdùlù mo máa nífẹ̀ẹ́ láti jẹ núdùlù mo máa nífẹ̀ẹ́ láti jẹ núdùlù. Mo máa fẹ́ jẹ ọbẹ̀. Mo máa fẹ́ jẹ ọbẹ̀. Mo máa fẹ́ jẹ ọbẹ̀. Ebi ò pa mí. Ebi ò pa mí. Ebi ò pa mí. Ṣé ẹ ní ìwé ìtọ́sọ́nà oúnjẹ? Ṣé ẹ ní ìwé ìtọ́sọ́nà oúnjẹ? Ṣé ẹ ní ìwé ìtọ́sọ́nà oúnjẹ? Olùdúró, ẹ jọ̀wọ́ ẹ bá mi mú ìwé ìtọ́sọ́nà oúnjẹ. Olùdúró ẹ jọ̀wọ́ ẹ bá mi mú ìwé ìtọ́sọ́nà oúnjẹ. Olùdúró ẹ jọ̀wọ́ ẹ bá mi mú ìwé ìtọ́sọ́nà oúnjẹ. Olùdúró ẹ jọ̀wọ́ ẹ fún mi ní ìwé iye owó. olùdúró ẹ jọ̀wọ́ ẹ fún mi ní ìwé iye owó. olùdúró ẹ jọ̀wọ́ ẹ fún mi ní ìwé iye owó. èwo ni ẹ ṣèdúró fún? èwo ni ẹ ṣèdúró fún? èwo ni ẹ ṣèdúró fún? ẹ jọ̀wọ́ ẹ pè wá síwájú láti gba àyè sílẹ̀. ẹ jọ̀wọ́ ẹ pè wá síwájú láti gba àyè sílẹ̀. ẹ jọ̀wọ́ ẹ pè wá síwájú láti gba àyè sílẹ̀ báwo ni ojú ọjọ́ ṣe rí lónìí? báwo ni ojú ọjọ́ ṣe rí lónìí? báwo ni ojú ọjọ́ ṣe rí lónìí? Ṣé òjò máa rọ̀ lónìí? Ṣé òjò máa rọ̀ lónìí? Ṣé òjò máa rọ̀ lónìí? Òní ń gbóná gan. Òní ń gbóná gan. òní ń gbóná gan-an. Oòrùn ń ràn lónìí. Oòrùn ń ràn lónìí. Oòrùn ń ràn lónìí. Ojú ọjọ́ dára gan lónìí. Ojú ọjọ́ dára gan lónìí. Ojú ọjọ́ dára gan lónìí. Kí ni o nífẹ̀ẹ́ sí láti rà? Kí ni o nífẹ̀ẹ́ sí láti rà? Kí ni o nífẹ̀ẹ́ sí láti rà? mo nífẹ̀ẹ́ láti ra máàpù ìlú. mo nífẹ̀ẹ́ láti ra máàpù ìlú. mo nífẹ̀ẹ́ láti ra máàpù ìlú. mo nífẹ̀ẹ́ láti ra bàtà. mo nífẹ̀ẹ́ láti ra bàtà. Mo nífẹ̀ẹ́ láti ra bàtà. Ẹ jọ̀wọ́ ẹ fi eléyìí hàn mí. Ẹ jọ̀wọ́ ẹ fi eléyìí hàn mí. Ẹ jọ̀wọ́ ẹ fi eléyìí hàn mí. Èló ni gbogbo ẹ̀ pọ̀? èló ni gbogbo ẹ̀ pọ̀? èló ni gbogbo ẹ̀ pọ̀? ó ga o ó wọ́n gan-an ni o. ó ga o ó wọ́n gan ni o. ó ga o Ó wọ́n gan-an ni o. Ó ti wọ́n jù. Ó ti wọ́n jù. Ó ti wọ́n jù. N kò ní owó kankan. n kò ní owó kankan. n kò ní owó kankan. àpamọ́wọ́ mi ti sọnù. àpamọ́wọ́ mi ti sọnù. àpamọ́wọ́ mi ti sọnù. mo máa nífẹ̀ẹ́ láti ṣe pàṣípààrọ̀ dọ́là fún euro mo máa nífẹ̀ẹ́ láti ṣe pàṣípààrọ̀ dọ́là fún euro mo máa nífẹ̀ẹ́ láti ṣe pàṣípààrọ̀ dọ́là fún euro ọ̀fìnkì ń ṣe mí ní àná. ọ̀fìnkì ń ṣe mí ní àná. ọ̀fìnkì ń ṣe mí ní àná. n kò rí oorun sùn. n kò rí oorun sùn. n kò rí oorun sùn. mo ní ọ̀fínkín gbogbo àárọ̀ ni mo sì fi wúkọ́. mo ní ọ̀fínkín gbogbo àárọ̀ ni mo sì fi wúkọ́. mo ní ọ̀fínkín gbogbo àárọ̀ ni mo sì fi wúkọ́. mo ní ibà ara mi gbóná wọ mọ́kàndínlógójì ìwọ̀n mo ní ibà ara mi gbóná wọ mọ́kàndínlógójì ìwọ̀n mo ní ibà ara mi gbóná wọ mọ́kàndínlógójì ìwọ̀n mò ń ṣàárẹ̀ ara mi ò yá rárá. mò ń ṣàárẹ̀ ara mi ò yá rárá. mò ń ṣàárẹ̀ ara mi ò yá rárá. mo máa ń ní ẹ̀fọ́rí nígbà gbogbo. mo máa ń ní ẹ̀fọ́rí nígbà gbogbo. mo máa ń ní ẹ̀fọ́rí nígbà gbogbo. inú ń run mí kí ni mo máa ṣe? inú ń run mí kí ni mo máa ṣe? inú ń run mí kí ni mo máa ṣe mo ní ìrètí wípé ó máa wà ní ìlera láìpẹ́ mo ní ìrètí wípé ó máa wà ní ìlera láìpẹ́ mo ní ìrètí wípé ó máa wà ní ìlera láìpẹ́ àwọ̀ mi máa ń tètè kó àìsàn àwọ̀ mi máa ń tètè kó àìsàn àwọ̀ mi máa ń tètè kó àìsàn Ṣé o ní èèwọ̀ kankan? Ṣé o ní èèwọ̀ kankan? Ṣé o ní èèwọ̀ kankan? Kí nìyẹn? Kí nìyẹn? Kí nìyẹn? Ta ni eléyìí? Ta ni eléyìí? Ta ni eléyìí? Ta ni ẹni tí ó ní ajá yìí? Ta ni ẹni tí ó ní ajá yìí? Ta ni ẹni tí ó ní ajá yìí? Kí ni o ṣe? Kí ni o ṣe? Kí ni o ṣe? Níbo ni o ti ń ṣiṣẹ́? Níbo ni o ti ń ṣiṣẹ́? Níbo ni o ti ń ṣiṣẹ́? ó máa ń ṣiṣẹ́ jù ó máa ń ṣiṣẹ́ jù ó máa ń ṣiṣẹ́ jù báwo ni o ṣe mọ̀ báwo ni o ṣe mọ̀ báwo ni o ṣe mọ̀ Níbo ni o lọ ní ìrọ̀lẹ́ àná? Níbo ni o lọ ní ìrọ̀lẹ́ àná? Níbo ni o lọ ní ìrọ̀lẹ́ àná? Ta ni àyànfẹ́ rẹ nínú àwọn olùkọ̀wé? Ta ni àyànfẹ́ rẹ nínú àwọn olùkọ̀wé? Ta ni àyànfẹ́ rẹ nínú àwọn olùkọ̀wé? Ta ni àyànfẹ́ rẹ nínú àwọn òṣèré? Ta ni àyànfẹ́ rẹ nínú àwọn òṣèré? Ta ni àyànfẹ́ rẹ nínú àwọn òṣèré? jọ̀wọ́ wọlé jọ̀wọ́ wọlé jọ̀wọ́ wọlé jọ̀wọ́ pa ilẹ̀kùn dé jọ̀wọ́ pa ilẹ̀kùn dé jọ̀wọ́ pa ilẹ̀kùn dé. Jọ̀wọ́ jókòó. Jọ̀wọ́ jókòó. Jọ̀wọ́ jókòó. Farabalẹ̀. Farabalẹ̀. Farabalẹ̀. jọ̀wọ́ dákẹ́ jọ̀wọ́ dákẹ́ jọ̀wọ́ dákẹ́ má sọ̀rọ̀ má sọ̀rọ̀ má sọ̀rọ̀. jọ̀wọ́ tẹ́tí sí i. jọ̀wọ́ tẹ́tí sí i. jọ̀wọ́ tẹ́tí sí jọ̀wọ́ má pariwo. jọ̀wọ́ má pariwo. jọ̀wọ́ má pariwo. Má sun ẹkún mọ́. Má sun ẹkún mọ́. Má sun ẹkún mọ́. Kí ló dé tí ò ń rẹ́rìn? Kí ló dé tí ò ń rẹ́rìn? Kí ló dé tí ò ń rẹ́rìn? jọ̀wọ́ dúró dè mí fún ìgbà díẹ̀ mo máa padà dé láàrin ìṣẹ́jú kan. jọ̀wọ́ dúró dè mí fún ìgbà díẹ̀ mo máa padà dé láàrin ìṣẹ́jú kan. jọ̀wọ́ dúró dè mí fún ìgbà díẹ̀ mo máa padà dé láàrin ìṣẹ́jú kan. jẹ́ kí a sinmi fún ìṣẹ́jú mẹ́wàá. jẹ́ kí a sinmi fún ìṣẹ́jú mẹ́wàá. jẹ́ kí a sinmi fún ìṣẹ́jú mẹ́wàá. jẹ́ ká lọ síbi eré orí ìtàgé. jẹ́ ká lọ síbi eré orí ìtàgé. jẹ́ ká lọ síbi eré orí ìtàgé. Wọn kò gba sìgá mímu láàyè. Wọn kò gba sìgá mímu láàyè. Wọn kò gba sìgá mímu láàyè. Jẹ́ kí a jọ lọ. jẹ́ kí a jọ lọ. jẹ́ kí a jọ lọ. jọ̀wọ́ lọ ra díẹ̀ rìn. jọ̀wọ́ lọ ra díẹ̀ rìn. jọ̀wọ́ lọ ra díẹ̀ rìn. má ṣe fi àkókò mi ṣòfò. má ṣe fi àkókò mi ṣòfò. má ṣe fi àkókò mi ṣòfò. jọ̀wọ́ pa orin yẹn. jọ̀wọ́ pa orin yẹn. jọ̀wọ́ pa orin yẹn. jọ̀wọ́ pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ. jọ̀wọ́ pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ. jọ̀wọ́ pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ. Nígbà wo ni o máa dá owó mi padà? Nígbà wo ni o máa dá owó mi padà? Nígbà wo ni o máa dá owó mi padà? Mo ní ìmọ̀ràn kan. mo ní ìmọ̀ràn kan mo ní ìmọ̀ràn kan ìmọ̀ràn tí ó dára púpọ̀ ni èyí ìmọ̀ràn tí ó dára púpọ̀ ni èyí ìmọ̀ràn tí ó dára púpọ̀ ni èyí. kókó ọ̀rọ̀ tí mo nífẹ̀ẹ́ sí ni èyí. kókó ọ̀rọ̀ tí mo nífẹ̀ẹ́ sí ni èyí. kókó ọ̀rọ̀ tí mo nífẹ̀ẹ́ sí ni èyí. kí ni o rò? Kí ni o rò? Kí ni o rò? Mo fẹ́ mọ ohun tí o rí sí Mo fẹ́ mọ ohun tí o rí sí Mo fẹ́ mọ ohun tí o rí sí ọ̀rọ̀ rẹ kò yé mi. ọ̀rọ̀ rẹ kò yé mi. ọ̀rọ̀ rẹ kò yé mi. ṣé o gbà? ṣé o gbà? ṣé o gbà? mi kò rò wípé mo ti ṣe ohunkóhun tí ó burú mi kò rò wípé mo ti ṣe ohunkóhun tí ó burú. mi kò rò wípé mo ti ṣe ohunkóhun tí ó burú. òtítọ́ ló sọ. So. Òtítọ́ ló sọ. Òtítọ́ ló sọ. Bẹ́ẹ̀ ni ó ṣe rí. Bẹ́ẹ̀ ni ó ṣe rí. Bẹ́ẹ̀ ni ó ṣe rí. mo fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí ọ. mo fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí ọ. mo fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí ọ. kí ni nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ? kí ni nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ? kí ni nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ? ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ti bàjẹ́. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ti bàjẹ́. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ti bàjẹ́. kí ló ṣẹlẹ̀? kí ló ṣẹlẹ̀? kí ló ṣẹlẹ̀? níbo ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ ti sọnù? níbo ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ ti sọnù? níbo ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ ti sọnù? Ní ọ̀la mo máa fi ímeèlì ránṣẹ́ sí ọ. Ní ọ̀la mo máa fi ímeèlì ránṣẹ́ sí ọ. Ní ọ̀la mo máa fi ímeèlì ránṣẹ́ sí ọ. Mo gbàgbé ọ̀rọ̀ ìgbaniwọlé mi. mo gbàgbé ọ̀rọ̀ ìgbaniwọlé mi. mo gbàgbé ọ̀rọ̀ ìgbaniwọlé mi. orúkọ rẹ. mo gbàgbé orúkọ rẹ. ọ̀dẹ̀ ni ọ́ ọ̀dẹ̀ ni ọ́ ọ̀dẹ̀ ni ọ́ kí ló gùn ọ́ láti jẹ́ bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn? kí ló gùn ọ́ láti jẹ́ bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. kí ló gùn ọ́ láti jẹ́ bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. ṣé o fẹ́ ìrànlọ́wọ́? ṣé o fẹ́ ìrànlọ́wọ́? Ṣé o fẹ́ ìrànlọ́wọ́? Ṣé o lè ràn mí lọ́wọ́? Ṣé o lè ràn mí lọ́wọ́? Ṣé o lè ràn mí lọ́wọ́? Jọ̀wọ́, ṣé o lè pe ọkọ̀ aláìsàn? jọ̀wọ́ ṣé o lè pe ọkọ̀ aláìsàn jọ̀wọ́ ṣé o lè pe ọkọ̀ aláìsàn má bínú èmi kò lè ràn ọ́ lọ́wọ́ má bínú èmi kò lè ràn ọ́ lọ́wọ́. má bínú èmi kò lè ràn ọ́ lọ́wọ́. níbo ni ilé ìwòsàn wà? níbo ni ilé ìwòsàn wà? níbo ni ilé ìwòsàn wà? níbo ni ò ń lọ? Níbo ni ò ń lọ? Níbo ni ò ń lọ? Mo ní láti padà sí ilé nísìnyí. Mo ní láti padà sí ilé nísìnyí. Mo ní láti padà sí ilé nísìnyí. Níbo ni ọ̀nà láti dé ọ́fíìsì ìfìwéránṣẹ́? Níbo ni ọ̀nà láti dé ọ́fíìsì ìfìwéránṣẹ́? Níbo ni ọ̀nà láti dé ọ́fíìsì ìfìwéránṣẹ́? Níbo ni ilé ìta òògùn tí ó súnmọ́ jù wà? Níbo ni ilé ìta òògùn tí ó súnmọ́ jù wà? Níbo ni ilé ìta òògùn tí ó súnmọ́ jù wà? Ṣé ẹnikẹ́ni ti gba ìjókòó yìí? Ṣé ẹnikẹ́ni ti gba ìjókòó yìí? ṣé ẹnikẹ́ni ti gba ìjókòó yìí? Mo ní ìbéèrè. Mo ní ìbéèrè. Mo ní ìbéèrè. Ṣé mo lè bi ọ́ ní ìbéèrè kan? Ṣé mo lè bi ọ́ ní ìbéèrè kan? ṣé mo lè bí ọ ní ìbéèrè kan? n kò mọ. n kò mọ̀. n kò mọ̀. má ṣe yọnu. má ṣe yọnu. má ṣèyọnu. jọ̀wọ́ tún sọ. jọ̀wọ́ tún sọ. jọ̀wọ́ tún sọ. má bínú wípé mo dààmú ọ jọ̀wọ́ tẹ̀síwájú. má bínú wípé mo dààmú ọ jọ̀wọ́ tẹ̀síwájú. má bínú wípé mo dààmú ọ jọ̀wọ́ tẹ̀síwájú. kí ni o ṣe sọ tán? kí ni o ṣe sọ tán? Kí ni o ṣẹ̀ sọ tán? Ṣé o ti ṣe ìgbéyàwó? Ṣé o ti ṣe ìgbéyàwó? Ṣé o ti ṣe ìgbéyàwó? Ṣé o ní ọ̀rẹ́bìnrin? Ṣé o ní ọ̀rẹ́bìnrin? Ṣé o ní ọ̀rẹ́bìnrin? Ṣé o ní ọ̀rẹ́kùnrin? Ṣé o ní ọ̀rẹ́kùnrin? Ṣé o ní ọ̀rẹ́kùnrin? Mo ní àlá. Mo ní àlá. Mo ní àlá. Àlá mi ni láti sọ àgbáyé di ibi tí ó dára púpọ̀. Àlá mi ni láti sọ àgbáyé di ibi tí ó dára púpọ̀. aláàmì ni láti sọ àgbáyé di ibi tí ó dára púpọ̀. Yá àgùntàn fún mi. Yá àgùntàn fún mi. Yá àgùntàn fún mi. níbo lo wà? níbo lo wà? níbo lo wà? mo ní láti lọ. mo ní láti lọ. mo ní láti lọ. má ṣe kíyèsí ohun tí àwọn ẹlòmíràn ń sọ. má ṣe kíyèsí ohun tí àwọn ẹlòmíràn ń sọ. má ṣe kíyèsí ohun tí àwọn ẹlòmíràn ń sọ. kò sí ohun tí o lè sọ kò kàn mí. kò sí ohun tí o lè sọ kò kàn mí. kò sí ohun tí o lè sọ kò kàn mí. lóòótọ́ n kò lè ṣe ohunkóhun. lóòótọ́ n kò lè ṣe ohunkóhun. lóòótọ́ n kò lè ṣe ohunkóhun gbólóhùn rẹ kò gún régé gbólóhùn rẹ kò gún régé gbólóhùn rẹ kò gún régé inú mi kò dùn sí rárá. inú mi kò dùn sí rárá. inú mi kò dùn sí rárá.